بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ní àkọ́kọ́ adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe oore tó pọ̀ fún wa ọba tí ó ṣe àánú rẹ̀ tó pọ̀ fún wa orí ọlọ́wọ́ ọba yìí náà ọmọ èèyàn lè dúpẹ́ rẹ̀ tán bí làkàyè yẹn bá ṣe fẹ̀ sí iná lè yóò ṣe dúpẹ́ ọlọ́wọ́ ọba sí lè yóò ṣe mọ orí rẹ̀ sí adúpẹ́ lórí orí ọlọ́wọ́ ọba èyí tó fojú hàn sí wa àti èyí tí kò fojú hàn sí wa kódà orí ọlọ́run ṣe pé ẹlòmíì lè lórí lára wa táwa tí ọlọ́run ṣe kú gan tí a mọ̀ ṣùgbọ́n àdúpẹ̀rẹ̀ fún ọlọ́run tó bá kan náà ìkẹ́ ọlọ́run asàlátù ọmọ bá mẹ́nu wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànájì àwọn sàhábà rẹ̀ gbogbo tí ọ̀tọ̀ ìlànà Nabi sallallahu alaihi wasallam tí ó fi di ọjọ́ gbé ń de alkiyama kọ́lọ́wọ́ tó fi ìkẹ́ tí a sọ̀rọ̀ yìí kò fi kàrí. tó bá kaná ní àkọ́kọ́ mo kí àwọn bàbá wa tí wọ́n wà ní orí ìjòkó bàbá wa al-Imam bàbá wa ìmọ̀mọ́ àgbà chief imam fún ìlú òpó. Pẹ̀lú àpọ́lé ni màá fi dárúkọ àwọn al-Imam Sheikh Bashir Idris. ألقاكم الله بالصحة ودولته kọ́lọ̀kọ́lọ́ àwọn kí wọn ẹ̀kú ìdìdè ẹkú ìdìde kọ́lọ̀kọ́lọ̀ wa jẹ́ pẹ̀lú pé ẹkú àmójútó ẹ̀sẹ̀ ẹkú ìgbà ẹ̀sẹ̀ ní ààyè kọ́lọ̀kọ́lọ̀ wa ṣe àlékún ìkọ́mọ̀ṣe rẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ wa ṣe fún yé látara ti ní náà ọlọ́lá wa ní ìlú oníbí tó ń jẹ́ ọba ìlú yìí tó wá fi kíkí ránṣẹ́ sí àwọn náà látara bàbá imam kúlọ̀ bá wa kí àwọn náà kó wá dúró tì wọ́n. ṣùgbọ́n kan náà àwọn dòkítọ́rù wa láfíà jí dòkítọ́rù Ibrahim tí wọ́n jẹ́ lẹ́kṣọ́rà ní kwásù tí àwọn náà bẹ ní orí ìjòkó tó kí bákan náà ọ̀dọ́ wá sẹ́yìn alálùrẹ́ alá alágúrè ẹ̀hẹ́ alágúrè so àti àwọn náà bákaná àbúwá Aisha láti Èkó wọ́n ti kíníkà kọlùfà orúkọ àbúwá Aisha Salaudina nípa àwọn aṣojú asúnà ẹ̀hẹ́ asúnà education empowerment láti Èkó so mo kí àwọn náà bákan náà kí àbọ̀ Aisha bàbá mẹ́lẹ̀ tí àjọ wá láti Ìlọrin àti àwọn òṣìṣàwòsàn akóredé àjọ wá láti Ìlọrin náà ni bẹ́ẹ̀ ni àwọn òṣìṣàwòsàn darí ètò náà Sheikh tó gbogbo inú mo kí ní àpapọ̀ ní ìparí kíkí gbogbo àwọn bàbá bàbá àti àwọn lọ́nà àti àwọn akẹgbẹ́ mi ní akẹ́kọ̀ọ́ láwọn ọmọ kéékèèké gbogbo àdìmò kí tó bá kẹ́lẹ̀ tó wá ń jẹ́ agbàlejò ọjọ́ èlé tó bá ni wọ́n jẹ́ ìmáàmù lọ́sẹ̀rẹ̀ sí àwà yìí الإمام أبو الزبير عبد العزيز قلاولي قلن قبوا دروتي قلن قبوا قويمة شيء قلن قبوا سامري nígbà mi tí ọba jẹ́ bí ń ṣe dáwà nínú àwọn àyè báyìí àwọn èèyàn ń ṣe ti gbọ́yàn yìí so wọ́n yí sí máa nǹkan kí èèyàn gbé lọ́wọ́ so a máa ní kí èèyàn máa rí àwọn ìpèníjà oríṣiríṣi àmọ́tẹ́ni tí ó gbé dáwà lọ́wọ́ tí ó gbé ṣe tó bá yí tí ó gbé pèpè sí tó bá yí ó lè pẹ́ díẹ̀ nǹkan yẹn padà wá yí àwọn èèyàn pé ah, àṣẹ dáadáa ló ti ẹ̀gbé lọ́wọ́ ṣùgbọ́n kọ́ bá wa ṣàmọ̀ àwọn ìmáàmù Abu Zubair Abdulaziz kọláwọlé kọlá ìjọba oṣù rẹ̀ gbogbo wa ni mo kí pẹ̀lú gbọ́dọ̀ assalamu alaikum wa rahmatullahi wa Wọ́n ní pé أهمية المسجد والسنة في إصلاح المجتمع Ipe kí ni pàtàkì mọ́ṣálásí láwùjọ Mùsùlùmí? Bákan náà kí ni pàtàkì súnnà níbi ìṣe àtúnṣe àwùjọ Mùsùlùmí? nígbà tí ẹ bá gbé tọ́pìkì kalẹ̀ yóò pé ní tí o tẹ̀ kọ́ ní ká discuss yìí náà kò lọ nítorí kí òun sí lálẹ́ ní ṣàtúnṣe ìgbẹ́ ìgbẹ́ ò lè sí nǹkan tí ó mọ̀ abàdàn ẹ̀gbẹ́ náà ni ìgbẹ́ ọmọ wà. ìdí mo ti ní tọ́pìkì yìí tọ́pìkì tó lọ ni torí pé àwọn onírìsáàkì lẹ́wà lórí ìjòkó yìí ìgbà ní owó ní ọ̀rọ̀ yìí ó ní èèyàn lè rí ó lè rí rìsáàkì kankan sílẹ̀ so àmọ́nu tọ́pìkì yìí wọ́n ní pàtàkì mọ́ṣáláṣí níbi àkúnṣe àwùjọ bẹ́ẹ̀ sì ni lódodo mọ́ṣáláṣí nǹkan tó lọ fún àwùjọ ṣe ni àwọn ọ̀nà oníwà máa ń gbà fún àwùjọ ṣe tó náà láwà bára wà sẹ́ ó lè pé tọ́pìkì yìí ó wà researchable sòyàn lè ṣe research ń bẹ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ wọ́n tó wá ní súnà wọ́n tó fi súnà fún gbé pàtàkì súnà láti fi ṣe àtúnṣe àwùjọ bẹ́ẹ̀ náà ni súnà náà rí òun náà máa ń ṣe àtúnṣe àwùjọ ni mọ́ṣálásí òun náà ni wọ́n máa ń pè ní mọ́fjì nínú èdè lárúbáwá ìtumọ̀ mọ́sídù onílé tí àyíká àti máa ń fi orí balẹ̀ fún ọlọ́run tàbá wọ́n wá pé àwọn àyè olóòdá jù lórílẹ̀ ayé aṣọ́fẹ́lẹ̀kọ́ àlàọ̀bọ̀rẹ̀ arúgbí ìyẹn tàbá ní àyè olóòdá jù tọ́lọ́wọ́ bá pàtàkì rẹ̀ jù lórílẹ̀ ayé àwọn mọ́ṣáláṣí ni torí pé ọlọ́run ọba azza wa jalla kí ló fi pàtàkì ọlọ́run ọba ti ìsọ́dọ̀ ara rẹ̀ ike tẹ bá ti kọ́ mọ́ṣáláṣí o èmi ni mo ní àdìsá Nabi sallallahu alaihi wasallam ànábì ní khayru biqa'il àwọn ibi tó lọ́lá jù tàbá ń wa ti lórílẹ̀ ayé tó gbóló dáa jù ọ̀nà làwọn mọ́sálásí wọ̀ṣàrùn-ún kọ́ ilẹ̀ àrùn ìyàyò tó wá burú jù lórílẹ̀ ayé òun náà ni àtiwákòhà àwọn ọjà ọjà tó náà ni inú súnà Nabi sallallahu alaihi wasallam tó pé tí ẹ bá ti fẹ́ ṣe lọ́jà tó bá ti ṣe ìtẹ́kù mẹ́ torí àyè àwọn ṣàyàtì ìrọ̀lẹ́ àyè àwọn ìṣúná àmọ́ mọ́ṣáláṣí ọlọ́wọ́ bá ti sọ́dọ̀ ara rẹ̀ ó ní wà annal masajida tòlẹ́ ni ah, Amru bin Maymun al-Awadi rahimahullahu ta'ala قل أدركت أصحاب محمد olóhun bá wọn sọ̀rọ̀ bá nẹ́bí tí wọ́n pọ̀ láyé wọ́n ń yọkù olóhùn tí wọ́n ń gbọ́ lẹ́nu wọn ni pé innal masajida buyutullah pípẹ́ àwọn mọ́ṣáláṣí o òun ni ilé ọlọ́run tẹ́bá ti rí mọ́ṣáláṣí tẹ̀tẹ̀ mọ̀ pé ilé ọlọ́run ọba ni wà á nà wù haqqun ala Allahi an yukrima man zara fiha ẹ̀tọ́ ọlọ́run sì ni pé gbogbo ẹni tó bá ti wá lọ lè bẹ ọlọ́run ọba wò ọlọ́run ọ̀sà ẹnìyẹn náà yóò máa jẹ́ ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ọba sọ ọlọ́run wá dídí lámọ́lẹ̀ wípé innama ya'muru masajid Allahi man amana billahi wal yawmil akhir wa aqama as-salata wa ata az-zakat wa lam yakhsha illa Allah fa'asa ulaika an yakunu min al-muhtadin lọ́sọ́rọ́ tàwọ́bà ayà ilẹ̀ kì jìdínlógún ọlọ́wọ́ bá ní ìnáma yá ìmọ̀rọ̀ mọ́sájìdà wà ẹ̀ntẹ́ ma bá ní mọ́ṣálásí ní gbogbo ọgbà tí ó ma mójútó mọ́ṣálásí mẹ́n àmẹ́rẹ̀ ìyá ẹ̀ntọ́ bá jẹ́ tó ẹni yẹn àwọn tí wọ́n mọ̀ kí o dédé ni so káfílẹ̀ mọ́ bí mọ́sálásí ṣe pàtàkì tó nínú Islam ìgbàdí àmẹ́rin sallallahu alaihi wasallam tó ṣe é jírọ́ láti Mẹ́kà lọ sí Madina gbàtàmẹ́bí wọ Madina àmẹ́bí ò sáré máa wá pẹ̀lú onígbé ilé mi ìntánẹ́tì kọ́kọ́ sáré rẹ̀ òun náà ni pé ó ń sáré báwo ni mọ́ṣáláṣí ó fi lọ́lẹ̀ àṣẹ àyàbò ṣọ́wọ́ kí àwọn ṣẹ́tọ̀ wa ṣẹ́tọ̀ láti ìlú oṣù ìdáhàlọ̀ sọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀fọ́n mi fẹ́ ń bọ̀ wá pàjọ̀ pàdé ẹ̀yàtọ̀ ọ̀rọ̀ náà ẹgbẹ́ méjì kọ́ ṣe lákọ̀ọ́kọ́ lò sallallahu alaihi wasallam mọ́ṣálásí làbẹ́bí kọ́kọ́ wá púpọ̀ láti ṣe àlẹ́bí wá ṣètò mọ́ṣálásí yẹn ní ìṣe tó ṣe pé kò ní mú ẹjọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ ibi tí làwọn kọ́mí rẹ̀ balẹ̀ sí so nílànà lẹ́bí ni pé ta ló ń lélẹ̀ bí wọ́n ní lágbájá ni ànábì ni ah, ẹ̀pẹ̀ wá kára ilẹ̀ bí lọ rẹ̀ so ànábì ra lẹ̀ bẹ̀rẹ̀ ti fi ṣe mọ́sálásí kó tó wá máa wá pé ń bo ní ẹ̀ǹtì ẹ̀gbẹ́ tòkúrò ti pé abúlé Ayyub al-Ansari radiyallahu anhu òun lọ́gbà ibi tó ń jẹ́ ilé tí ó máa gbé sílé náà túmọ̀ ipe mọ́ṣáláṣí o á àyè tó ń tó pàtàkì nínú Islam ni torí pé kí ni kò sí tọ́lẹ̀ ènìyàn fẹ́ ṣe nígbèsè ayé rẹ̀ tí ìbá ṣe ti ọlọ́run ọba rẹ̀ kókó wá ṣe lé ayé òun náà ni ọmọ lápò ní ipò tí bá ń ṣe ọlọ́run bá lámẹ́lẹ̀ tó kí mo ní kẹwa ṣe ilé ayé olúwa ní wọn máa kọlọ́pùtù jùm náà wà ní ìsá ẹ̀lá ní àrùdù tí mo ní ẹwà ṣe ìyàn àtàlìjẹ̀nú òun náà ní kẹwa sí èmi ọlọ́wọ̀ bá tí mo tóró rẹ̀ dáyé nìyà إن الله هو الرزاق burúkú wọ́tí mọ̀tí olúwa ní ní ìrètí bí káwá fún mi ní oúnjẹ káwá fún mi lówó ẹ̀sìn olúwa bá ní alladhina immakkannahum fil ardi aqamu as-salah olúwa ní àwọn mùsùlùmí gidi àwọn làwọn tó ṣojú tó bá ti ń di pé ẹsẹ̀ wọn ń tẹ̀lẹ̀ láyè kan tí wọ́n ń fi ẹ̀mí balẹ̀ lórí ibi jòkó kan tó bá ti ń wà báyìí wọ́n máa wá bí táwọn ti máa kírun káàkiri àwọn mùsùlùmí gidi lọ sotori pé kí ni mọ́ṣáláṣí àyè tó lágbára ni nínú Islam so gẹ́gẹ́ bá ṣe mọ̀ sí pé àwọn mùsùlùmí àwọn tí Ànábì sallallahu alaihi wasallam tí ọkọ̀ kọ́ tírèmì rẹ̀ ní pítà lẹ́bí kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọkọ̀ wọn lẹ́kọ̀ọ́ dépò pé ọlọ́wọ́ ọba gan-an ó jẹ́ ìsìnfà lẹ́bí pé á orí àwọn ẹni yìí kọ́ lẹ́kọ̀ọ́ àwọn náà ni àwọn sàhábà lẹ́bí فآزاره فاستبلت فاستوى على سوقه يعجب الذراع يعجب الذراع ليغيظ بهم الكفار قلوا أن àwọn sọ̀hábà yìí ó dà gẹ́gẹ́ bí irúgbè kan tó ṣe pé àkọrọjà ṣẹ́tẹ̀ àwọn fa àzọ́rọ̀ òun pẹ̀sẹ̀bìlázọ̀ tó pé eré rẹ̀ jáde igi owó igi igi irúgbìn náà ó jáde igi ó wá ó stick ẹ̀rí pé ó strong ó tó wá straight ọ̀nà ládàra ohun tí wọ́n ń fún un ẹnìkejì alẹ́bí sọ̀rọ̀ sọ́lá mi ṣe train wọn àwọn sọ̀hábà nù pé wọ́n tọ́ wọ́n yé látara ẹ̀kọ́ tó ń gbà látọ̀dọ̀ alẹ́bí sọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní kódà yóò jíbu zòrọ̀ à ẹni tó gbìn gan oúnjẹ tó láìsí rẹ̀ àlẹ́bì gan tó láìsí wọn pé á mú oríṣẹ́ sí lára ẹ̀yìn òbí wọ́n ní àmọ́ lè rí ìzọ̀bí ìmúlùkù fà àmọ́ àwọn tèmi rí inú mọ̀ ní bí wọ́n táwọn bá ti rí àwọn sàhábà yìí wọ́n ti yọ̀ mọ̀ àwọn àjùmáyìn tó ti wá ṣe gbogbo ẹ̀kọ́ tó kọ́ràn yìí inú mọ́ṣálásí ni o inú mọ́ṣálásí iná ni láyé Ànábì sallallahu alaihi wasallam mọ́ṣálásí ó ń ṣiṣẹ́ ìkírun ìjọsìn fọ́lọ́run bákan náà wọ́n jẹ́ dárul fatwa tí wọ́n fẹ́ béèrè ẹ̀sìn dárut ta'lim ìbẹ̀rẹ̀ Ànábì náà ló àwọn èèyàn lẹ́kọ̀ọ́ so ẹwọ́n jọta mẹ́rin sallallahu alaihi wasallam tó wà nínú mọ́ṣálásí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni ni àwọn tó ń jẹ́ bí àwọn ará oko lọ bá wọ mọ́ṣálásí ń tiẹ̀ ló bá wọn lè ń tọ̀ ìṣẹ́gbẹ́ kan nínú mọ́ṣálásí ń tiẹ̀ ah láti bá jágbé màlẹ́bìnrin ẹ̀ kalẹ̀ Gbogbo fẹ́ ló ń bẹ̀ ni pé ànẹ́bí a máa péjọ pẹ̀lú àwọn èèyàn nínú mọ́ṣáláṣí yàtọ̀ fún pé wọ́n ń kírun tí wọ́n jẹ́ àyè ìdánilẹ́kọ̀ọ́. Ṣẹ́rú gbogbo àwọn iṣẹ́ tí mọ́ṣáláṣí ń ṣe nínú Islam tí ọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí ò sí mọ́ lónìí ń bẹnu tí ń dá wàhálà kalẹ̀ ní àgbáyé ń dá wàhálà kalẹ̀ ní àwùjọ tó wá ṣe pé mọ́ṣáláṣí bá ń ṣiṣẹ́ bí tí ń ṣe lórí ayé ìjọ òun ni nígbà tí àmẹ́lì ti wà táwọn tó tẹ̀lé báwọn ṣe lo mọ́ṣáláṣí làwọn náà bá ń rí mọ́ṣáláṣí lò bẹ́ẹ̀ láwùjọ wa ni kọ́lá mọ́ṣáláṣí pọ̀ kò háyà ní àwùjọ wa mọ́ṣáláṣí pọ̀ àmọ́ èyí tí ń ṣiṣẹ́ òkèrè ní iṣẹ́ tán ní kí mọ́ṣáláṣí ó ṣe ìrìn nìkan náà ni wọ́n ṣe mọ́sálásí mi tó bá ti pè wọ́n lọ akíbárú ó sì ti mọ́sálásí tó bá ti kí lọ́ta ó sì kódà mọ́sálásí mi ìrú kódà yóò wò ní ọ̀rẹ́ gan mọ́sálásí mi lọ́dọ̀ péjọ mẹ́jọ mẹ́jọ náà máa ń mẹ́jọ mẹ́jọ ni wọ́n mọ̀ sí ìyẹn jọ jímọ̀ tó bá ti kí jùmọ̀ tán ó tún kì ó tún jìjì mọ̀ ní a kìí ṣe tí wọ́n ní kí wọ́n láti wá ṣe lélẹ̀ yìí gbogbo orú nǹkan yìí náà lọ yẹ kí á ṣàtúnṣe rẹ̀ ẹlòmíì tí bá ti pẹ́ tó bá ń gbé ìlú òun náà mọ ọmọ tí ń lọ nínú ìlú ọ̀rọ̀ yìí ìbá máa sọ àmọ́ bàtó ṣe kọ́ tí ẹ bá ń dìkan ní sí bí tẹ́ rò pé yóò débẹ̀ ara àwọn ọ̀làjú ta fẹ́ kí bàbá wa ìmáàmù ní lọrin ṣẹ̀gbẹ́ tí nǹkan bá ti sàn láti lọrin gbogbo ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú sàbí kí ó wá àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí kéwú yé wọn nínú àwọn mọ́sálásí júmọ̀ wa ti lọrin yẹn kí wọ́n fi àwọn àsìkò ìdánilẹ́kọ̀ọ́ síbẹ̀ tó wọ́n tó kápẹ́bù ọkùnrin tó kápébù kúrò àwọn ẹgbẹ́ ìbílẹ̀ méjì péré ni láàrin ọ̀sẹ̀ tó tó ọ̀bá ṣe yẹn ìkẹ́kẹ̀ ẹ̀wà nígbà kan ló ti parẹ́ ni ustaz Mas'ud Abdulhadi rahimahullahu ta'ala àfúnni al-Qur'an inú mọ́sálásí yẹn gẹ́gẹ́ ni wọ́n ń gbé tí wọ́n ń tún àwọn ọmọ fún Qur'an àìmọye àwọn àfáàlá ńlá tẹ́tí oníkùrán lónìí tí kí bàbá yẹn ló fẹ́ ìwọ̀n ọlọ́kọ̀ọ́ ṣàbàwà tẹ́ ìsáàbù mọ̀sọ̀rọ̀ ọmọ wọn ẹ̀yìn ọkọ̀lọ́kọ̀ọ́ bá tó ṣe so irú àwọn nǹkan tí mọ́ṣáláṣí máa ń ṣe nìyí o wọ́n láti ṣe ìjọba tí ó tọ́ tí ẹ tí so mọ́ṣáláṣí àlẹ́bí sallallahu alaihi wasallam kò yí ṣe bẹ́ẹ̀ kódà mọ́ṣáláṣí àlẹ́bí sallallahu alaihi wasallam darul ọbẹ̀ náà tó ní ibẹ̀ ní court sharia court ibẹ̀ náà máa ń kó ẹjọ́ wá àlẹ́dọ̀ sí jòkó sílẹ̀ tó tí ó bá ń jà ìdẹ̀lówókó wá tó bá ń fa wàhálà ìdẹ̀lówókó wá tí ìkẹ́ bá ṣẹlẹ̀ ìdẹ̀lówókó wá ẹ̀rí náà wọ́n bá ń sọ àlìmọ́mù kùrùtùbí wọ́n ń jí kó yé pé ṣe rí gbogbo àyè tó bá ti jẹ́ àyè ẹ̀sìn ọlọ́run táwọn ànábì kọ̀ọ̀kan máa ń ní ibẹ̀ náà ní máa ń jẹ́ tán tí máa ń ṣèdájọ́ tí máa ń sáàkù máa ń pọ̀ gan mọ́mù kò tún di ìgbà tó ń sọ̀rọ̀ nípa àyà ìrọ̀tọ́lọ́tù sọ́ọ̀tù àyà 21 ìgbà tó lọ ní pé wàhálà àtàkà náà bá olùkọ́sù ìtàzáwọ̀rún mẹ́ṣọ́rọ̀ إذ دخلوا على داود ففزع منه قال لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط قلوا عن الشيء والنبي صلى الله عليه وسلم ذكر الصرف ولقى نبي الله داود عليه الصلاة والسلام nígbàtí àwọn oníjà méjì kan tó wá wọlé wá bá ìtàzẹ́wọ̀rú lè mẹ́ṣọ́rọ̀ ó wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá sí di mẹ́ṣọ́rọ̀ bú rẹ̀ àyè tí ma ń sinọ́rùn ó wá wọlé ìzákàlù aládàáwò fàfàzì àmìnì bá لا تخف ولما بيروا kọsùmẹ́ẹ̀lì àyíjàní oníjà méjìlá méjìjì àgbọ́rawáyé bàbá bá àdúnà alàbá àdún ẹnìkan sàbòsí fúrawa àgbọ́rawáyé fàkùn bẹ́yìn lọ́báwá dájọ́ mọ́m kútù bí alẹ́ rahmatullah wọn ni lẹ́yìn fil Qur'ani ma yadullu ala al-qada'i fil masjid wọn ni àwọn òní ẹ̀rí ìlà ààrí ìlàáyà ayà yìí ni pípẹ́ inú mọ́sálásí o lẹ́wọ̀ ń sọ ọ́ di ibi kọ́sọ́ di kọ́ọ̀tù wọ́n lè kó kọ́ọ̀tù wá sínú mọ́sálásí tí wọ́n ní ayà yìí ni wọ́n ní wàdí ha ní ẹ̀rí táwọn ẹ̀yí náà nípa pé a lè máa dájọ́ nínú mọ́ṣáláṣí tí wọ́n ní kò sí tó burú bẹ́ẹ̀. ó mọ̀ pé mọ́ṣáláṣí inú àwọn àyè tí wọ́n máa ń lò fún ìdájọ́ ni bákan náà inú fún òun náà ṣe àyè ìyẹn ìdí nínú mọ́ṣáláṣí تلقين حديث عائشة رضي الله عنها إلى النبي صلى الله عليه وسلم نقول اعلنوا هذا النكاح أنا بني أما بلونغو أويكي سيسو أنا طيكي في المساجد وجعلوه في المساجد فكي سنو مشلاتي واضربوا عليه بالدفو بكنا تبوان تبوان ṣe tẹ́bá so yìí tán ẹlùdúf kìí ṣe lọ́mọ́tí láti láti ní kí ẹlùdúf o àwọn obìnrin láàrin ara wọn lọ́wọ́ ẹlùdúf níbẹ̀ kìí ṣe kí bọ́yá ẹwà lùdúf nínú bọ́tá láti ń torí pé kí nìkan ní ẹ̀ ń ṣe ìgbéyàwó ṣùgbọ́n náà mọ́ṣálásí tó jẹ́ àyè àìsíkà jẹ́ ah, ara mi sí ní kúra dé sí bíi so àyíké ẹ máa ń kúra dúró sí ní mọ́ṣáláṣí so kò sí tí ó burú ń bẹ̀. tí wọ́n ní àwọn ìtọ́ka ẹ̀yìn pé ẹ̀rí ń bẹ nínú al táàmà fi rí pé kí ọmọ kúra dé sínú mọ́ṣáláṣí nǹkan tó dáa ni. إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء للعاقل فيه والباب ومن يرد فيه بإلحاد نذكره بظلم بإلحاد بظلم نذكره من عذاب أليم nígbà fẹ́ من ayà يعني ni pé جعلناه للناس سواء سواء العاقل so aṣíní tí kò sí tó burú mẹ́ fún ẹni tó bá fẹ́ àlà áàkì ẹni tó fẹ́ dúró sínú rẹ̀ pé mákẹwà láyé yìí so eléyìí àwọn pàtàkì mọ́ṣálásí ní àwùjọ so bákanáà mọ́ṣálásí kọ́lá wọ́n tó máa ń lò fún ààyè tí ẹ ti máa ń tọ́jú ẹni tí ó bá ní ọgbẹ́ ìgbà táwọn mùsùlùmí ti máa ń ja ogun lẹ́yà Ànábì sallallahu alaihi wasallam tí ẹni tó bá wá lọ́gbẹ́ nínú wọn tó bá ń gbé wọ́n dìdọ̀dọ̀ wọ́n wà pèsè lọ mọ́ṣáláṣí láti tọ́jú rẹ̀ àti tí wà fẹ́lẹ́ yìí náà ìbákan náà mọ́ṣáláṣí wọn máa ń lòkú láti ti gbàlejò ìyẹn lálejò ẹ̀ pé á ah, èmi àtìyàwó mi lájọ wà ń lọlé so tí bá ní kí n tún kò sáyè tí mo lè gbà ní yòjú ìyẹn lè mú fún wọn tí wọn ti kẹjá bọ̀ wọn tí wọn ti lè gbogbo eléyìí náà ni àǹfààní tí mọ́sálásí máa ń ṣe ní àwùjọ ṣùgbọ́n kan mọ́sálásí jẹ́ ó mú pé ẹni tó bá jẹ́ tálíkà kò tí ìrówó kọ́lé ó lè mọ̀jẹ́ wọn tó mọ́sálásí àbújẹ́ lọ sílù kan bóyá ọ̀rẹ́kẹ̀ rí fẹ́ dé èdè àbí kò tiẹ̀ tí ìríṣẹ́ mọ́sálásí ń bẹnu lórí tí èèyàn máa ń gbé mọ́sálásí náà ń ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní àwùjọ wa títí mọ́sálásí bá wà tó mọ́ jẹ́kẹ́ yóò rí jẹmọ́ mọ́sálásí jẹmọ́ ìrò jẹmọ́ yóò mọ̀ rí kí tó bá gẹ́nà mọ́sálásí ó tún mọ́ ń sáàf fún pé ìjọṣepọ̀ láàrin ara ẹni lórí so kò sí bí mọ́lá ṣe wà yìí tí ẹ bá ń wá ìbùn elédè oríṣiríṣi ẹmọ pàdé ara yìí nínú mọ́ṣálásí kò sí pé kí lọ wá ṣe ń bí àmọ́ṣálásí ọlọ́run wà nílẹ̀ masajida lillah bẹ́ẹ̀ náà láti bẹ̀ ìṣòro tó kálukú bá ní àǹfààní tó mọ̀ ń wà láti lè rí yanjú kódà tó bá ní ṣe pẹ̀lú ìṣòro financial àbí economic eh, crisis náà ni àbí problem èyàn lè tọ́pẹ̀ mọ́sálásí bí yẹ́ nìkan tẹ̀kọ̀ wípé alágbájá ẹ̀yìn kìrìtẹ̀ fi ń ṣẹ́ kí ló ṣe yí níbẹ̀ kankan tó tó ti ń sọ ìlú nílẹ̀ ti bọ́ inú mọ́sálásí wọ́n lè wípé ẹ̀jẹ̀ ká ran ẹni yìí lọ́wọ́ tó gbogbo nǹkan tí wọ́n láti máa ń sáàfù fún eléyìí ìrẹ́dì pé ń dọ́kọ̀ náà nẹ́bí sọ̀rọ̀ mọ́ àlẹ́sọ̀lá lórí ìjókòó náà ni tí mọ́sálásí ní Mẹ̀dínà pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ láwọn àlejò kan wá dé báyìí bí ṣe rí wọn àlẹ́bí rí pé inú orí àpẹẹrẹ wàhálà àpẹẹrẹ ìyà lára wọn àwọn sọ̀hábà ní ojú àlẹ́bí sí àwọn tí kójú rẹ̀ ti yí padà bó ṣe ráwẹ̀ nìyẹn àlẹ́bí wa ń kí sáwọn èèyàn nínú mọ́sálásí rẹ̀ pé ẹ̀yìn èèyàn tánúbà mi ṣe dáadáa sáwọn ènìyàn yìí ṣọ̀rọ̀ èèyàn fàájú kọ̀ gbàgbé yá ẹnìkan dìde ọlọ́lẹ̀ mú ẹ̀bùn láláwá látara ti ìbára ẹ̀rẹ́ ṣe ń mú ẹ̀bùn wá lóríṣiríṣiríṣiríṣi nìyẹn tó kí òun sọ fún yàn wípé òun níṣòro kó wá bá ìran mọ́ṣáláṣí kò sí tó burú pẹ̀ kó látó wá fẹ́ kó lọ ara iṣẹ́ tí mọ́lá tí ń ṣe ní àwùjọ àwa mùsùlùmí náà lẹ́lẹ́ yìí tó náà ní jẹ́ pé mọ́sálásí ìyẹn máa ń sílẹ̀ ní gbogbo ìgbà ni mo máa ń sílẹ̀ ní gbogbo ìgbà five years back ní ti mọ́sálásí látàárọ̀ dalẹ́ àmọ́ ìṣesí àwọn èèyàn àtàwọn oríṣiríṣi nǹkan ó sì ba àwùjọ jẹ́ tó sì yí nǹkan padà ṣe nígbà ní àti ọmọ lákìí ولا يجرمنكم على أن لا تعدلوا اعدلوا أقرب للتقوى ṣẹ́rí bó wá jẹ́ kí èyí lórí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà ní kí egbóyèdú kí ọmọ ẹ̀dún kí ìjàmbá àbábúrú táwọn èèyàn ń ṣe àbá ìṣedédé wọn kó mọ̀ jíkẹ́ ìyí ṣe tí àwọn èèyàn ṣe látara pé wọ́n jí aago tí wọ́n jí tẹ̀ka ṣé aago náà bẹ́ẹ̀ nìkan ẹ̀mọ́ gbé tó rà tẹ̀ rẹ̀ ni àtìlẹ́mọ̀ ìgbàgbọ́n jí pé ọ̀rẹ́ ilẹ̀ mọ̀ àti máa mọ̀ láti fún yín ìgbà ilẹ̀ mọ̀ gbàgbó sí bọ́lá sí mọ́ àmọ́ pé abẹ́fẹ́ aago sí ó wà tó lọ sí aago náà mú wọn ti mọ́ṣáláṣí ṣùgbọ́n àwọn kẹfà yẹn ó jẹ́ kí ó jí tẹgbẹ́ ó ti gíní kan àti àkídà burúkú táwọn yẹn tó gbédé kílà àkídà yẹn òun náà ní pé ìnígbàgbọ́ sí àwọn ẹbọ àṣà sí kíní kankan wọ́n lè ní ẹ̀mọ́mù mí ẹ̀wọ́ bí kankan bẹ ìtẹ́fún kíní kankan wọ́n wà ní látara pé àmójútó bó ṣe yẹ kí àmójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ bákan náà mọ́ṣáláṣí lónìí ẹ̀rì mọ́ṣáláṣí dìgbé tẹ́lú ní bàbẹ́ dá mọ́ṣáláṣí lẹ̀ gan àwọn kó sì dìgbé sí pé ọgbọ̀dọ̀ dálẹ̀ àgbà àgbà tó tí ẹ̀bá dá mọ́ṣáláṣí kalẹ̀ nítorí láti fi fọ́ àwùjọ mùsùlùmí torí fún ọkọ̀ mẹ́sàlájú mẹ́rin kí káàkiri máa rí bí kójọ tẹnu owó ti máa ṣìkan àmọ́ tó bá ṣe pé mẹ́sàlájú pé àdàtíwá ṣe kò náà máa ń pè ní mẹ́sàlájú bẹ̀rọ̀rùn mẹ́sàlájú ọ̀tẹ̀ mẹ́sàlájú ọ̀tẹ̀ islam ọ̀fẹ́ rárárárá ọlọ́run sọ fún àdínábí pé látẹkùn sí abadan lamasjidun usisa min awwal yawm usisa min awwal yawm lamasirun alatakwa a haƙƙo kiri ka ina ti aya yi ma wusan a haƙƙo an taƙuba fi fi irijalu yoshibbuna an yataharu wallahu yoshibbul mutahhirin tolúwa ní mọ́jú ọlọ́run bá ń sọ nípa mọ́ṣálásí wọn lọ́dún kọ́lá lójú ayé àlẹ́bìsọ̀ lọ́wọ́ sọ́lọ́ wọ́n ti kọ́mọ́ láti Madina tán àlẹ́bìsọ̀ wà ní àwọn mùsùlùmí ń péjọ síbẹ̀ àwọn kan wá lọ́wọ́ lọ sí àyè kan àwọn náà rí dájú wọn lẹ́kalẹ̀ àmì èròǹgbà wọn ni pé àwọn fẹ́ fi pín àwùjọ mùsùlùmí anẹ́bì gan mẹ́wọ́ pé à tìrúgbà tó wọ́n mú ẹ tíìzì wá bá nẹ́bì wípé ẹni ìdẹ̀ ń jìnà délé làwọn náà ti pọ̀ ládùúgbò wa ẹni ká pẹ̀lẹ́ fún rí òkí anẹ́bì ti fẹ́ gbà ọlọ́run wa sọ pé ààbàdàn ọgbọ̀rọ̀ gbé torí mọ́sálásí ọ̀tẹ̀ ni wọ́n fi dá kalẹ̀ so mọ́sálásí tí wọ́n dá kalẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run òun ló yẹ kó dó bẹ́ẹ̀ so ó túbọ̀ sí pé tí ẹ bá kọ́ mọ́sálásí tí ẹ bá rẹ̀ fi dá ọ̀tẹ̀ kalẹ̀ so ìjọba àbí aláṣẹ wọ́n lè ní ọ̀gbọ̀dọ̀ kọ́ àmọ́ tó bá ṣe pé bùkátà ti ní lóòótọ́ tẹ́lẹ̀ rẹ̀ bí ah, àwọn ará bíi àdúgbò yìí èyí pọ̀ ń bẹ́ẹ̀ kò sí mọ́sálásí ń bẹ́ẹ̀ kẹ́tò lè mọ́ lọ sí mọ́sálásí wàhálà ní láìlá wàhálà ní lọ́sàn-án wàhálà ní lálẹ́ tó káwàrọ̀ adá tí wọ́n náà síbẹ̀ kò sí tó burú ń bẹ́ẹ̀ àmọ́ tí ń fa wàhálà púpọ̀ láwùjọ ti wa pẹ̀lú ọ̀rọ̀ mọ́sálásí àwọn kọ́ kí a sọ mọ́sálásí dọ́lá a di ọlá so ìmọ̀mù náà a sọ di ọlá sùmọ́mà ìjẹ́ adájọ́ ẹ̀sìn ọjọ́ tọ́dọ́lá wọ́n rí sí mọ̀sùlíyà dìníyàmá nítọ́lọ́wọ́ bó bíyàn sólè ló fà lẹ́sí ráwọn èèyàn wọn mọ̀ jà sí ìmọ́mù rẹ kẹtẹ́ ó ti dé wọ́n já sí tó kọ́lá àwọn ọmọ iṣẹ́ ara wọn ládàá tí mo ju wàhálà tó sara wọn ládàá tó kọ́lá wọn sí kóòtù tí ó tó àwọn ẹgbẹ́ oríṣiríṣi ògùn burúkú ó ṣe síra wọn ah! ṣé ọrụ ọlọ́run náà lélẹ́yìí mọ́ra jẹ́ ọ̀rọ̀ bàbá kan lọrin àfáà mi ni bàbá yìí àdúgbò kí wọ́n ń bẹ́ni ní dákọ̀rẹ́ nítorí orí afẹ́fẹ́ àfáà ni Sheikh Ahmed ilé adékan wọ́n ń jà sí ìmáàmù ní àdúgbò kan ọ̀kan náà tó ń jà sí òun lọ́jọ́ ń àfá àti tèmi tí wọ́n sọ ràṣílọ́wọ́lọ́ fífà yẹn wá lé dédé pé wọ́n ti padà sí mẹ́rẹ́lá tí òun gbàdí wọ́n ti ẹni yẹn wá wá tọ́dọ̀ àfá wá jòkó wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wàfíà ẹni yẹn ló fẹ́ lọ lọ àfá àti ọ̀rẹ́ wọn yẹn náà ni alápọ̀lẹ́ lálọ́lá sí àwọn ìjì ara wọn tàbí wọ́n sì wọ́n sì wọ́n sì wọ́n sì wọ́n ọkọ̀ débi kan ni níjọ́ mo pé é ìmọ̀ pé bàbá burú báyìí tó bá di pé fẹ́ sọ òdodo ọkọ̀ tó báyìí ni wọ́n wá pé kọ àbá àwọn ní àbá alágbájá onílàmù kí lẹ́ ń wá bí ìmọ̀mù tẹ́ ń jà sí i lọ́lọ́ lẹ́bẹ̀ẹ́sì tí ẹ̀sìnmẹ́ lẹ́bẹ̀ẹ́sì báwọn irú lẹ́bẹ́ kí báwọn èèyàn báwọn irú ẹ̀sìn lẹ́bẹ́ kí báwọn èèyàn lẹ́ ń jà sí báyìí mo ti jọmọ ìkèrè ìpúpẹ́ ìlú mẹ́ dilẹ̀ mú tí ó lè jẹ́ bí àbí ìṣẹ́ tí ìrú tọ́lọ́ lẹ́bẹ́ kí báwọn èèyàn ah èmi ò rò pé òtọ́lọ́ lẹ́bẹ́ kí yí o wà lọ́yọ̀ báwọn sọ pé ìfẹ́ mọ́ ẹ̀tẹ̀kẹ́tẹ̀ lóbi ó ti di ó ti lè sọ báwọn fẹ́ mọ́lù sọ ẹni yẹn padà wá jẹ imam ẹni yẹn wà lò jọ ọdún mẹ́ta lọ ẹni yẹn wá ṣaláìsì bàbá yẹn padà wá jẹ ìmọ̀ yẹn padà kí mo fẹ́ mú bẹ̀ ni pé nítawọn èèyàn ń sọ ìmáàmù mọ́ṣáláṣí dà òun ní ń dá ìjà kalẹ̀ ní ń dá wàhálà kalẹ̀ ṣètò wá ṣe pé tẹ̀sí ọlọ́run ni kí a ti bí ẹ̀lẹ́fẹ́ a tẹ́tí tí ó sáà sí pé tẹ́ẹ̀bí sọ̀tẹ̀ lágbogbo yóò ẹ̀dà kalẹ̀ símìlà torí mọ́ tó dùn lọ́nà mẹ́ta láti inú tó sáàfù dáadáa ní lágbogbo yẹn so kí mọ́ pẹ̀lẹ̀ tó ti lérí eléyìí lérí ọ̀rọ̀ pàtàkì mọ́ṣáláṣí kí n lọ sí kókó ẹlẹ́ẹ̀kejì òun náà ni pàtàkì súnnà súnà gbólóhùn tí kìí ṣe tuntun ni lẹ́nu àwa Yorùbá torí ọ̀rọ̀ kan bẹ nígbàtà tó wà ní kékeré náà láti máa ń gbọ́ nílọrin mo sì mọ̀ pé ní róòmù tó ń bí yìí náà mo mọ̀ fáwọn bàbá náà wọ́n máa wọ́n máa wí òun ni kó ní ọlọ́run kọ́ bọ́lá kó ń sọ ìṣẹ́ ọlọ́run kó bá nílẹ́dẹ̀ ní àgàwòsílà kọ̀rọ̀ dídí a ẹkọ́ gbé súnà lẹ́nìká olóòlò kọlákọlá kó sọ́lọ́ kó gbé súnà lẹ́nìká kó bá lẹ́bí lágbàwà sílá kọ̀rọ̀ dídí a ṣe ìdáni ilẹ̀ ẹ̀ríwáwọ̀ wọ́n fi súnà wọ́n fi súnà ti ànádì olùkó gbé súnà lẹ́nìká kọ̀rọ̀ dídí a ṣe ìdáni ilẹ̀ irú àfáà tí mi àfáà mi tí mo ń sọ̀rọ̀ táwọn máa ń ṣàdúrà fún àwọn àwọn ọlọ́run ṣe lábá súnà ọlọ́run ṣe lábá súnà ọlọ́run ṣe lábá súnà ẹ̀gbọ́n ń gbọ́ àdúrà rẹ̀ dáadáa lọ àdúrà wọn àbẹ́bí tí mo ń gbọ́ súnà òun náà níbi àdúrà tí mo sọ yẹn tó máa bẹ̀rẹ̀ àdúrà báyìí bí national anthem ni wọ́n fi bẹ̀rẹ̀ ńgbà wọn pé àwọn abá ní kákàrà sàlátù oúnjẹ ọlọ́run wọ́n wà ní ọlọ́run ó bọ́lá pọ́lá mẹ́rin kuma annabi na ga wasila ku bi suna annabi ga kọ́lẹ̀ bí i àṣẹ ìdáni ilẹ̀ kú paná so ó túnbọ̀ sí pé súnnà ń tí ń jẹ́ ànábì ló ní súnnà ìbá ń pè ní súnnà rẹ̀ ní pé ìlànà ànábì ìlànà rẹ̀ ọ̀nà tó là kalẹ̀ tó fi sẹ̀sùn tó fi sayé onápè ní súnnà táwọn bàbá wa ń sọ súnnà wọ́n ní ọ̀nà mẹ́ta ló pín sí wọ́n ní súnnà alkauliya ìtànàbí ọ̀rọ̀ tí ó sọ jáde lẹ́nu súnnà ni bákanáà iṣẹ́ tó bá ṣe súnnà ni ẹwọ́rọ̀ àdísì mo kà ń bẹ̀rẹ̀ lẹ́tàn tí a lẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ ní pé khayru biqa'il ardi masajiduha wípé ibi tó lórí jù ní orí àwọn orílẹ̀ ayé ayé tó lọ́lá jù ní mọ́sálásí so ọ̀rọ̀ nìyí òun súnà Ànábì sallallahu alaihi wasallam ẹwọ bí tí mo ti ní Ànábì sallallahu alaihi wasallam ó jòkó nínú mọ́sálásí ó ṣe wá sí báwọn èèyàn ìjòkó yẹn yẹn ni pé ìwà ní mọ́sálásí òun súnà iṣẹ́ ni pé àbíká sọ pé ànábì sallallahu alaihi wasallam tí bá ń jẹun ọwọ́ ọ̀tún ni mo fi ń jẹun súnà iṣẹ́ nìyí o ẹlẹ́kẹta ni àtẹkọ̀rẹ́yìn nǹkan tó bá ṣe lójú rẹ̀ báyìí tí kò ti takò wọ́n bókà wù wọ́n táwọn sọ bá ṣe lójú rẹ̀ àbọ̀rọ̀ kan tí wọ́n sọ lójú rẹ̀ tí ò sọ pé rárá tòun náà pè ní tẹkọ̀rẹ́yìn òun náà pè ní silent approval títò tí ó dákẹ́ tí tí ó sọ̀rọ̀ kan pa rẹ̀ á ya ti ọba àmú náà súnmọ̀ kan wá ń bẹ táwọn bàbá ń tí àgbóyè rẹ̀ lọ́kọ́kọ́ wà nígbà kan súnmọ̀ ní uwa ma wàlá yọ àákọ́bù táríkù wa wọ́n ni tí ń jẹ́ súnnà òun náà nìkan tí yẹn bá ṣe tó pé a fún ládá àmọ́ tí ò bá ṣe tí yẹn bá fi kalẹ̀ kò ní ní ẹ̀ṣẹ̀ kò ní kọ́lọ̀ ó ní súnmọ̀ ní ìjọba ọ̀rọ̀ tí tí ẹ bá ti ti kalẹ̀ ọgbà lára tó bá ṣe àmọ́ oníkìyà náà ẹ̀mí wa lè pèsè bí súnmọ̀ ní ìṣe ọlọ́wọ̀n sáré fìyà jẹ ní tòkèé ṣe gbogbo súnmọ̀ lọ́wọ́n lè fìyà jẹyàn súnmọ̀ táwọn bàbá ni àwọn categorize pé súnmọ̀ àwọn fòkọ̀há ó dà àwọn oníṣẹ́kíwù kó bá ti ní súnlẹ̀ ní kíní yìí ń táwọn nǹkan ni pé kìí ṣe wájíbù ni wọ́n ń sọ ní kìí sọ̀rọ̀ yàn àwọn míì bẹ wọ́n rí gbọ́ pé ìdí ń jẹ́ súnlẹ̀ orí gbogbo ẹ bá ti bá nínú àdíìsì àwọn wà ní sínú àdíìsì lọ́wọ́ ẹni pé kìí ṣe dandan àti gbọ́yé ní irú yìí ọlọ́ torí àwọn tẹ́bá ní ẹ̀yìnbó so Kùránì gbogbo tó bá wà ń bẹ̀ iná ọ̀kọ́ ni dandan gẹ́gẹ́ bó jẹ́ kí gbogbo tó wà nínú hadith iná ọ̀kọ́ ni kìí ṣe dandan ìyẹn ni pé nínú Qur'an àwọn nǹkan míì wà ń bẹ̀ tẹ́ rí báyìí tẹ́sí ni kí ni yìí ṣe dandan ẹ̀wọ̀n lápẹ̀jú omi sìn ọlọ́wọ́ bá nínú Qur'an lọ́wọ́ onífàǹkì ṣú máa tọ́ bàlẹ̀kún nínú nìta mọ́sùnà wọ́n kò láṣọ wọ́rọ̀ olúwa ni ẹ fẹ́ ìyàwó tó bá tẹ̀yìn lọ́rùn ẹ lè fẹ́ méjì ẹ lè fẹ́ mẹ́ta tẹ̀sán ní kùránì lọ́wà ṣé dandan wá ní kéèyàn fẹ́yàwó méjì mẹ́ta ní kí ṣe dandan kí ṣe dandan inú kùránì ló sì wà ó lè pé ṣé ipá yẹn bá ka ni àmọ́ tó wá jẹ́ pé nǹkan dandan bá ni ìyọ̀gbọ́dọ̀ mọ́ ṣe ìsìn súnà nẹ́bí sallallahu tí abẹ́ṣàlùwàlá kí ó bẹ̀rẹ̀ látọwọ́ kí ó bẹ̀rẹ̀ láti ọwọ́ jẹ́jẹ́ ní kí wọ́n ní ẹ̀ẹ́ kùránì lè lọ́lọ́ olóòrè záfún tó ìlàsọ̀ láti kọ́kísì ìlú ojú àpò ojú ọlọ́run kọ́ dákọ̀ kọ́ wọ́n ní kùránì lè lọ́lọ́ so bẹ̀rẹ̀ ó ti rí pé àwọn tí wọ́n ń sọ pé kùránì ló làwọn pàtàkì

kò sínú Qur'an mọ́lẹ́ wà ní Qur'ani bí ọba kú ẹkírò sí la kò sínú Qur'an kò sì sí àlàyé kìí sàlàyé Qur'an ní ẹyẹ àdìsí wọ́n ṣe so náà tó ń sọ pé àwọn àpá àti ní pípẹ́ rí tún náà lára iṣẹ́ rẹ̀ ara pàtàkì rẹ̀ tó ń gẹ́gẹ́ ìmọ̀ mú òfin tó òfin wá látọ̀dọ̀ Ọlọ́run direct òfin tí ó wà látọ̀dọ̀ Ọlọ́run ọba direct

àǹfààní súnnà láti ṣe àtúnṣe àwùjọ kí ni àǹfààní súnnà láti ṣàtúnṣe àwùjọ yẹni pé ipa wo ni súnnà kó níbi ìtọ́ àwùjọ ṣe ìdí agbọ̀rọ̀ kọ́kọ́ mọ̀ ni pé bàtà ti pè ní súnnà tànẹ́bì pé ìlànà ànẹ́bì ìlànà ànábì ìlànà tó máa ń tún àwùjọ ṣe ni ṣékílé yìí sì ń sọ̀rọ̀ ìlànà tó ń tún àwùjọ mùsùlùmí ṣe ni mo kàfẹ́ wa fẹ́ mú àwọn àpèjúwe wá díẹ̀díẹ̀ díẹ̀ mo fẹ́ mú àpèjúwe bí súnà nábì bí ìlànà rẹ̀ ṣe ní ká máa fẹ́ ìyàwó bákan náà ìlànà nẹ́bì níbi rírà títà bákan náà súnà nẹ́bì níbi ìbá àwọn olórí lò àwọn aláṣẹ tí mo fẹ́ mú wá ní ṣókíṣókí náà súnà nẹ́bì níbi ìyàwó fífẹ́ ó ṣe ní ẹ̀wọ̀ kí ọmọ ọkùnrin àtọmọ obìnrin kí wọ́n mọ láwọn ń bára wọn sọ̀rọ̀ àwọn ń fẹ́ra wọn láì ṣe pé òbí ọmọ obìnrin ó fọwọ́ sí wípé ah, mo ṣeré papọ̀ òun ni pé boyfriend girlfriend èèwọ̀ nínú Islam nínú ìlànà súnà nẹ́bí sallallahu alaihi wasallam nká fi mà òun ni pé tó bá ní lágbájá yìí àjìnàbí yẹn ni ipò ẹni tó jìnà stranger ni àjòjì ni ànábì ni èèwọ̀ ni àdìsí àbí òun rẹ̀ àlébì ní ọkùnrin àtòbìnrin tí ó ṣe ẹlẹ́tọ̀ ara wọn tí ó ṣe léwọ ara wọn tí ká jòjì ọkùnrin ni kìí ṣe bàbá rẹ̀ kìí sọmọ ìyá rẹ̀ kìí ṣe àbúrò bàbá rẹ̀ èèwọ̀ ní kẹjọ dúró sí ààyè kan tí ẹnìkan kan ò ní sí pẹ̀lú yín kódé èèwọ̀ ní kó fọwọ́ kan lọ́wọ́ àlébì ní ó kó níyàn lára kó fọwọ́ kan ọmọ obìnrin àbọ́kùnrin tí èé ṣe lẹ́tọ̀ rẹ̀ tí èé ṣe léwọ̀ rẹ̀ tó tẹ́ àjòjì ẹ̀dá ni ìtí wọ́n bá pè yẹ̀ lájòjì òní pé kìí ṣe tó bá ní àjòjì obìnrin àjòjì rẹ̀ jẹ́ tóbìnrin yìí ẹni pé èé ṣe Ànábì náà ẹkún ní ẹ̀lálà àyíkò àìná rọ́ọ̀sà àdíkú bí hadidin kẹma fi orin sáyín lórí kẹma sáyẹ̀ ládà lórí ó yẹkún ní ẹ̀lá jù pé an ta mẹ́sà yẹ dúwú ìmọ̀rọ̀ àtẹn àjìnàbíyà kọ́lọ̀ ní mọ́ fọwọ́ rẹ̀ gbá obìnrin tí kìí ṣe àjòjì rẹ̀ lọ ẹ̀rí pé tí àwùjọ bá rí báyìí tó kó ń kálukú mọ̀ pé á ah, ẹ̀tọ́ lóore ẹ̀rí pé àwọn òbí tó bá bímọ obìnrin ọkàn wọn sì mọ balẹ̀ ọkàn wọ́n balẹ̀ ọmọ yẹn wà nínú hijab tó wà nínú niqab ọkàn òbí ó sì balẹ̀ pé á ah! tó ráwùjọ mí ń bẹ tó ṣe pé pẹ̀lú hijab pẹ̀lú ọkàn tó ní balẹ̀ tó ráwọ ọkùnrin burúkú lẹ́ ní ni ara àǹfààní tí ń bẹ níbi súnà nẹ́bí sallallahu ọmọ tó bá gbọ́ súnà nẹ́bí yé yóò lọ léèwé ọkàn òbí rẹ̀ ọbalẹ̀ kò ní jọyìn kọ́sìm ẹgbẹ́ òkùnkùn ẹni bá ń bẹ̀ àwọn tó lè mú bá ń bẹ̀ àwọn tó ń ṣe zina bá ń ẹlẹ́ẹ̀kejì ẹ wo ara àǹfààní tí ń bẹ níbi súnà tí ẹ bá jẹ́ tó bá ń fi súnà rajà tó ń fi súnà tajà Ànábì ní rahimallahu rajulan samhan idha ba'a wa idha ishtara wa idha tí ń rajà yóò ra pẹ̀lú ọmọlúwàbí kódà tó bá fẹ́ ta náà yóò ta níta ọmọlúwàbí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ìyẹn gbèsè tó bá fẹ́ san gbèsè náà inú súnà nẹ́bí sallallahu alaihi wasallam níbi ìrajà àlẹ́bí tó kóyí wa pé èèyàn lè ti di ọjà rírà yóò ti sábà bíbí wọ àlìjẹ́nà fún yàn bí ọkàn ń ṣe bísíǹsì yóò ti jẹ́ sábà bí àlìjẹ́nà fún yàn ẹ̀rí pé mo wàhálà ti ń bẹ láyé lónìí òun náà ni pé àwọn èèyàn wọn ò tẹ̀lé lánàá tàbí mọ́ níbi ọ̀rọ̀ òwò ṣíṣe jàmbá wa pọ̀ kò sọ́rọ̀ táwọn èèyàn fẹ́ fi wá owó so lára ìfẹ́ wá owó orí ẹni ẹlòmí yóò tún ní bísẹ́ẹ̀sì àmọ́ kò ní tó ló fi di pé à ń jíni gbé ó jíyẹ̀ gbé ó ní àwọn gbowó kí owó iná ni àìtẹ̀lé lánàá lẹ́yìn sọ̀lọ́ ọ̀sọ́lọ́m torí ọ̀nà báwọn ẹ̀tọ́ wọn súnà nẹ́bì níbi ìmọ̀ pán àwọn olórí lé ní ìfúnà pé àwùjọ yóò ní àlàáfíà tí èyàn bá lo súnmẹ̀ ní àwùjọ anẹ́bì ni àwọn olórí yín ẹ máa pán wọn alaykum bis-sam'i wat-ta'a ẹ máa gbọ́ ẹ máa tẹ̀lé àṣetẹ́ bá pa fún ilé àwọn olórí yìí wa in ta'ammara alaykum abdun abashi kúrò tó bá ṣe pé ẹrú abáṣà ẹrú ló bá padà wá di aláṣẹ lè yí lérí ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu tẹ́bárí ẹni tó bá jẹ́ súnnà tí súnnà lẹ́bi iye láíláí kò ní kọjá àlàsí olórí kò ní bú olórí kódà kò ní sọ àìdá tó lórí ṣe níta gbangba sọ́yẹ́dì pé tí nǹkan báyẹn bá wà láwùjọ kódà bí olórí òun bá ń ṣe tí ò dáṣẹ́ ẹni tó bá jẹ́ tó gbọ́ túnlẹ̀ yóò kò ní bú níta gbangba ọjọ́ lórí ìlú ni ọjọba ìlú ni ọjẹ́ gọ́gùnà ìlú ni ọjẹ́ ìmọ́mù kò ní sọ̀rọ̀ sí níta gbangba torí pé kí ni látara ìsọ̀rọ̀ sí níta gbangba o lè ṣàtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ torí pé bí wọ́n sọ́run àwọn ẹ̀mẹ́ inú ọmọ wa bí wọn wọ́n mọ̀ wá so tí ẹ bá tẹ̀ wọ́n rí ìlànà nẹ́bí tí ẹ bá wá rí nǹkan tó kù bí ẹ káàtó òun ni pé lọ́dọ̀ olórí èyàn wà lè bá olórí yẹn abáláṣẹ ẹ̀hún èyàn wà sọ fún léèrò kan àtèyàn kan ẹ̀tún mọ́ wò lànà nẹ́bí o inú àdíṣe ẹ̀yà dùbùlùkùlù ó ní ìrọ̀dì ọlọ́ man arada an yansaha lèrí sultani ìwọ́n tó bá fẹ́ ṣe nàṣíhà orí àìdá kalára aláṣẹ eléré ìlú ọwá fẹ́ lọ lè ṣe nàṣíhà fún Ànábì ní fàlá yubudi alaniyatan má sọ ní gbangba o má lọ sórí mímbàrì ló ti bá lè sọ aburú olórí àbí orí rédíò àbí orí newspaper àbí orí social media bí tí wọ́n lè sọ tó lórí ṣe láìdá pẹ̀lú ìbúdí aláníyà àrẹ́bì ní fàlìyàkọlùbìhì lọ́lẹ̀ bá lọ́wọ́ nìkan kò gbà lọ́wọ́ mú ẹwọ súnà lẹ́rì àrẹ́bì ní fàyín kọ́bìlà tó bá gbáǹkó sọ fún yẹn fàzák ń ta fẹ́ ẹni pé alhamdulillah tó bá gbọ́ tó sọ fún pé nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ àyíṣe nǹkan báyìí kíníkà nǹkan báyìí nǹkan báyìí níwọ̀n àti àtúnyìn nìkan á tó bá gbọ́ ó dà bẹ́ẹ̀ àdébìnrin wọn ìlà tí ò bá wá gbọ́ ń kọ́ fọ̀kọ́dẹ̀ adá lẹ́rí àlejì wọ́n ti ṣe tó kí wọ́n ṣe ń tiẹ̀ sí kalẹ̀ kò ní ìdíkọ́ mọ́ sílẹ̀ tó mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún tó tó ń jẹ́ ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam lélẹ́ yìí bí ẹ ṣe máa ẹwọ ẹwọ bá àwùjọ ṣe rí àmẹ́kẹ́ wá ní ha lágbájá ẹwọ tí ń ṣe ẹwọ lórí nígbà rí àbí lórí rédíò tó ẹ wà ní pé tẹ́bá wo àwùjọ ń táwọn èèyàn máa láìkì nìyẹn wọn àmọ́ àbá òun sódodo ò sódodo ọ̀ ń dà lúrú ni àbá àti bá ń ṣe báwọn níbi jẹ́ súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀tùmọ̀ Ànábì tó wá sọ pé kẹlmọ̀tọ̀ ẹ̀yà Ànábì ni afdalu jihad Ànábì jihad tó lọ́lá jù òun ẹni kẹlmọ̀tọ̀ haqqin òun ni ọ̀rọ̀ tó bá sọ tó jẹ́ òdodo inda sultan inda wọ́n ọ̀rọ̀ Ànábì òní lè sultan inda ní ọ̀dọ̀ tí ó bá ti sí lọ́dọ̀ rẹ̀ kò ní ìdíkó mọ́ sọ́ níta gbangba so torí pé tẹ́lá dé ń sọ ẹ̀wò ẹ̀wò àwọn kan tẹ́lá ń pààyàn sí gọ́ọ̀mẹ́ntì ṣe tí ọ̀dá oníkẹ̀jọ nǹkan àjọ mọ́ ń fa ọ̀rọ̀ yẹn ìgbà táwọn ẹ̀ padà wá rí aburú tí wọ́n ń ṣe ìgbà ensars lọ́la yẹn wá rí pé àsìkò dá kí ọmọ kí ọmọ takò gọ́ọ̀mẹ́ntì ó so ó ń kálukọ̀ wá lè sọ pé ẹ jáde ẹ̀ṣẹ̀ alẹ́sẹ̀ mọ̀sán ara alẹ́sẹ̀ protest ṣòṣò gómìnà ní kàmọ́ ṣe dùn gómìnà faramọ́ àwọn àfáà ní sí gómìnà bá ní ẹ̀ sí gómìnà olá alẹ́ mutí gómìnà alẹ́ mutíká gómìnà tí èrè lórí aṣẹ́wọ́ kò díyàn lọ́wọ́ kọ́ wá ní ọmọ ṣe lọ bí gómìnà sí ní òun fẹ́ protest pẹ̀lẹ́ ṣe àmọ́kọ́ jẹ́ peaceful protest kò ṣe tí ń jẹ́ peaceful protest wàhálà lẹ́nu padà jẹ́ tí ó jìnà sí tí àwọn ẹkọ̀rẹ́tẹ̀ olórí ẹkọ̀rẹ́tẹ̀ one on one bó jẹ́ ìyàtì ẹnìkan tó ẹwọ ìlànà anẹ́bí sallallahu alaihi wasallam ẹtú wọ́n lànà anẹ́bí òun níbi parí ọ̀rọ̀ níbi pé èèyàn ń wá ìṣọ́ níbi ìṣọ́ ẹlòmíì tó bá ń wá ìṣọ́ra tókè mẹ́kọ́ ayé tẹ̀mí tó wà mọ̀lọ́ tó gẹ́rẹ́ yọ̀mọ̀lọ́ lè jó àti yóò jó orí ejò yóò jẹ owó lórí sígbẹ́rẹ́ kágbárí yóò lè pààrọ̀ yóò wọ́n fi kọ́ra yóò wọ́n fi kọ́dí yóò so sílé torí kí ọwọ́ ayé mọ́tẹ̀hún ẹ̀bọ ni gbogbo irú nǹkan báwọn nítorí jẹ́ ìlànà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni kéèyàn ka àwọn àzùkárù tó bá ti jí làárọ̀ a'udhu bi àbẹ́bí ni aburú ò ní ṣe ọtí lè fi tó bá ṣe lálẹ́ aburú ò ní ṣe ọtí lè fi mọ́ tàúdù bí kẹ́lìmẹ́tì lọ ìtàmẹ́t ní ṣẹ́rìmọ́ kọlẹ̀k níjọ́ kan akẹ́kẹ́ gẹ́ ọ̀kan náà àwọn sọ̀hábà inú wọ́n wò pé á ah! wọ́n wò pé akẹ́kẹ́ akẹ́kẹ́ so èyí ẹwọ ẹwọ jẹkù ẹwọ ẹni yìí ẹni tí bá ń wáṣọ yìí kí lọ́lẹ́ tó gba àwọn ògùn táwọn yìí wọ́n lọ́wọ́ sófò nítorí rẹ̀ lára so bẹ́rẹ̀ ọmọ dùn kódà àwọn tó lè jẹ́ pé tí ó tó ká ní nǹkan tó fi sínú bẹ́rẹ̀ ọ̀hún bẹ́rẹ̀ mi kan bá wọ́n wà wọ́n ń wọ́n gbogbo ilé ọmọ so ìlànà Nabi sallallahu alaihi wasallam wàlẹ́ àlàáfíà ní fún àwùjọ ìmọ̀ ń wá àwùjọ ní ìsinmi ni adọ́lọ́wọ́ bá azza wa jal kọmọ́ṣà sí lílo súnà Nabi àti ìmọ̀ tẹ̀lé kọmọ́ṣà sí lérọ̀rọ̀ fún wa kọ́ọ̀lá ìjọkọ̀ rẹ̀ sọ́rẹ̀ subhanaka Allahumma wa hamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk síwájú kí n tó gbé الشيخ آه، هو الأستاذ ابن راجي إسماعيل ابن راجلة في نوسي حفظكم الله ورعاكم وسدد الله خطاكم كلهم كلهم شاليكم لأداكم كبادوتكم كبادو شاليكم سبحانك الله وبحمدك وأشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته